mo lọ sọ́fíìsì ọ̀gá sí mo ti bàtà máa débẹ̀ sí mo ń gbóhùn kó ohun bẹ̀rẹ̀ ohun tí mo dẹ̀ ń gbọ́ yẹn wọn ò pàpà rárá. since tó ti jẹ́ wípé wàá ṣọ́ ọ̀gá ní company abẹ́ta kò wọ́n na ọ́fíìsì wọn kó lọ bá wọn kó ní pẹ́pẹ́sẹ́ ọ̀gá o mò ń gbóhùn obìnrin o obìnrin wo ló wà yín wa. bó ṣe rí yẹn tó bá rí wa máa gbóhùn pé ààbò ah, fi tó láìsí ló ń rùn lára bọ̀bọ̀. ìrọ̀ ni ò ṣì iná lọ́rùn lára ẹ̀. fídíò tí mo sẹ́ndì sí yẹn má jẹ́ kó yẹ lẹ́nu tó bá bá lórí social media káàkiri. Ah, kí ni gbogbo nọ́ọ̀sẹ̀ tó ń sẹ́ndì sí mi ibo ló ti rí fídíò tó sẹ́ndì sí mi. bó ṣe ń fẹ́ ìrìn náà wájú lákàn rí. ẹ̀rí wájú. kájọ ṣe kí nínú mọ́tò lọ́sàn-án gangan. mi ò mọ̀ nǹkan tó kù ìgbà tó lọ àwọn ibo lè fèsì ọ̀hún àti kò sí ẹni tó fẹ́ wọnú níbi tí bá bá ẹ rí ìfàdé ó máa dín ní ẹ̀ ẹ ti gbọ́ rí àwọn chinese ló ń jẹ́ bẹ́ẹ̀ àjọ kó tí ṣùpàṣù ni. obìnrin ni mo mọ̀ tó máa ń tẹnu bọlẹ̀ tó máa ń gbébọn owó tó ní tọkùnrin marriage ò sí ní dictionary tèmi ṣòro ọjà yìí ọjà tó ń ó ṣèṣe kí ni. ó ń tà wàràwàrà.